وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته نعم ní ìtẹ̀síwájú àlàyé tá ń bá lọ lórí fikhul ibadat àgbọ́yé ìjọsìn abá lórí nípa karorin nínú súnà anabi sallallahu alayhi wa sallam àti àwọn ọlá tí ń bẹ fún àti ládá tí ń bẹ fún àtàwọn àsìkò tó kápá tó yẹ kí èèyàn máa rorin tó gbẹ lásàlàyé ní jẹjọ pẹ̀lú ìrọ̀lẹ́ Allah subhanahu wa ta'ala lónìí a sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní sunanul fitra a sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní sunanul fitra kí ni nǹkan tá à ń pè ní sunanul fitra òun náà ni nǹkan tó máa ń pè ní khisalul fitra òun náà ni àwọn ìṣesí kan tó ní í ṣe pẹ̀lú àdámá yàní àwọn ìṣesí kan tí Allah subhanahu wa ta'ala tí ó fẹ́ ká máa ṣe tí ó fi máa wà tó jẹ́ pé àwà tí Allah subhanahu wa ta'ala ti dá wa nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wa tí nǹkan kan ò tí wù lára wa tí nǹkan kan ò tí lékún lára wa òun náà nìkan tí à ń pè ní òun náà ni wọ́n tún máa ń pè ní khisalul fitra òun náà làwọn ìṣesí kan tó jẹ́ pé yóò máa dá yẹn padà sí fitra bí Allah subhanahu wa ta'ala bí wọ́n ṣe dá wa bí àwa bí wọ́n ṣe bí wa. àfáwa ni wàdáàríkà ìtòfà tó fi pè ní sunanul fitra yìí لأن فاعلها يتسم بالفطرة التي فطر الله الناس عليها واستحبها لهم nítorí pé ẹni ó jẹ́ pé bí Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ ká wà ẹ bó ti fẹ́ kí kẹ́dà ó máa rí ẹni yẹn ti wà bẹ́ẹ̀ náà ni wọ́n fi ń pè nǹkan náà ní sunnatul fitra wa sahabaha ó sì wà bí Allah subhanahu wa ta'ala ṣe nífẹ̀ẹ́ kéèyàn wà liyakunu ala ahsani hay'atin wa akmali sura àwọn sunnatul fitra yìí tí ẹ bá ṣe èyàn ó wà ní ìṣesí tó dáa tó rẹwà èyàn ó sì wà ní ìṣesí tó pé ànábì Hurayrata radiyallahu an látọ̀dọ̀ Abu Hurayrata radiyallahu anhu qal qala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ báyìí pé khamsun min alfitra ànábì ní àwọn nǹkan márùn kan bẹ tó jẹ́ pé nínú àwọn àdámání nínú àwọn tí Allah subhanahu wa ta'ala fẹ́ ká máa ṣe táàbì máa wà ní bígbà tó yẹ pé Allah subhanahu wa ta'ala bó ṣe dá wa bí wọ́n ṣe bí wa Abu Hurairah wá kà á nínú hadith tó wà nínú Bukhari àti Muslim ó ní alistihdad alákọ̀ọ́kọ́ òun náà ní alistihdad òun náà ni kéèyàn ó fárun abẹ́ irun tí ń bẹ lábẹ́ èèyàn kéèyàn ó fa òun náà àkọ́kọ́ nínú àwọn súnà olùfitrà nínú súnà anábì sallallahu alaihi wasallam nínú súnà àdámọ̀ òun náà ni kéèyàn máa fa tàbá wò ní ti àárí pé irun abẹ́ kò sẹ́ni tí wọ́n bí papọ̀ mọ́run abẹ́ lẹ́yìn ìgbà tó bá dé stéèjì kan òun náà ni irun ó sẹ̀ máa wù so inú súnà olùfitrà òun náà ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa fa àrí hadith mi dáná bí sallallahu alaihi wasallam àwọn sàbẹ́ ní anábì ìpè kéèyàn mọ́jọ́ máa kọjá ogójì ọjọ́ tí yóò fi máa fa àrùn abẹ́rẹ́ so alákọ̀ọ́kọ́ nìyẹn nínú sunanul fitra ẹlẹ́ẹ̀kejì wal khitan kéèyàn ó dábẹ́ nínú sunanul fitra ló wà pé obìnrin àtọkùnrin ká dábẹ́ ọ̀ràn yẹn ni fọkùnrin súnà ni fóbìnrin kéèyàn ó dábẹ́ tí wọ́n ń pè ní circumcision so eléyìí náà inú sunanul fitra ni kí ó máa dá padà sínú bíi àdámọ́ wàkọ́sù ṣáàrí inú ẹ̀ òun náà ni kéèyàn ó dí irun mú kù irun mú yàn kéèyàn ó ṣe kíni kéèyàn ó rẹ̀ kó dín ikù kí irun mú ó ṣe kó má ga kó má gùn so inú sunanul fitra ni wà láti fi lè é kí o sì já irun abíyá àwọn tó wà lábíyá yẹn kí o sì kíni kí o máa já àwọn irun yẹn kí o já kó bẹ́ẹ̀ wọ̀tàkìlímù àzọ́ọ̀fìr àti kí o máa gé ìkánná. àwọn nǹkan kàkà rẹ̀ fún wa nìsín <clears throat> anabi sallallahu alayhi wa sallam ó sàlàyé fún wa pé inú sunna ló wà ìgbé ká máa ṣe ẹlòmíì nìsín irun abẹ́rẹ́ ẹlòmíì ò tiẹ̀ fárí gan ẹsẹ̀ báwọn nísìnyí inú àwọn súnánù sífìlà kan ló gbé kalẹ̀ tó jẹ́ pé inú tó lè yé kí ìdọ̀tí gan kó máa sápa wọn sí ara rẹ̀ ni so anabi wa bu ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ ogójì ọjọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́sù sáàrí àwọn kan bẹ́ẹ̀ nísìnyí àwọn yahudi àwọn a máa fi irun múlẹ̀ ni tí ó ga tí ó gùn òróró báyìí tí ó tún ká báyìí wọ́n fi lẹ̀ wọ́n wàá fa irùngbọ̀n wọn tí irùngbọ̀n wọn máa wá dán so eléyìí anabi sallallahu alayhi wa sallam ó ní ká yapa wọn ká má jọ wọn káwọ́ ó fi irun gbọ̀n wálẹ̀ ká má fọwọ́ kan rárá irun mú ní ká má wá rẹ̀ ńlẹ̀ ká má jẹ́ kó má ga ká má rẹ̀ ńlẹ̀ eléyìí òun náà ni inú àwọn sunanul fitra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irun abíyá gbogbo àwọn náà mọ̀ táwọn pé irun abíyá nìsín mi bá fi lẹ̀ gbogbo àwọn tó ní sani ká má fáyì nìsín sani bí sallallahu alaihi wasallam júwe fún wa á rí i pé kò sí ìdí òní máa kó dọ̀tí sínú látàtí bá ń kó dọ̀tí sínú yóò máa ṣe kí ni ó lè fa àrùn eríṣiríṣi fún yàn ìsìláàmù sì ní ẹ̀sìn ìmọ́tótó ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èékánná ẹlòmíì ó gé èékánná yóò wá dé èékánná kan sí ṣé pé èékánná wà á gùn sọ ọ̀rọ̀ báyìí ṣé pé Ọlọ́run ló mọ ìwà tó ti gé èékánná ọ̀gbẹ̀yìn so eléyìí ó takò súnà anabi sallallahu alayhi wa sallam ìjọ ogójì ọjọ́ lànàbí bù kalẹ̀ fún wa pé ó tẹ̀ wá pẹ́ jù ráyè kò gbọ́dọ̀ máa kọjá ogójì ọjọ́ abáwa fẹ́ sàlàyé fún alẹ́ kọ̀ọ̀kan ó ní alákọ̀ọ́kọ́ òun náà ní alistihdad wa ana níta ń pè ní alistihdad Abu Hurairah yìí ó ní òun náà wàhíyà ṣáàrù òun náà ni ohun tó jẹ́ pé anábìtù haúlà alfari òun náà ni tí máa wù ní abẹ́ máa wù káàkiri abẹ́ fọkùnrin àti fóbìnrin súnmìyà bìdáàlìkà lìtì ìmáàlì hadida fíhí wàhíyà almusa kí ló tàbí sọ ní alìsìhidad kí ló tàbí sọ káfàánù abẹ́ ní alìsìhidad nítorí pé àtàbí sọ ọbẹ̀ náà ni pé nítorí pé ìta fi pa látara òun náà ni alhadid irin nǹkan kan tó ń ṣe látara irin òun náà ni alimusa òun náà ń pè ní blade ẹ̀rí pé blade ó súnmọ́ látara pé kí ni látara bíi mẹ́ta náà ni àwọn kan tó fi ṣe so látara bẹ̀ ni lárúbáwá ti wá yọ ó kọ̀ yẹn látara bẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam pé alistihdad yàní ká lo blade ká ṣe kí ni ká fi parun abẹ́ wa òun náà ni alákọ̀ọ́kọ́ ó ní wà bí izalatiha jamalu wa nazafa kéèyàn wá parun abẹ́ ìkó mẹ́ ẹwà ń fún wànàzọ́ọ̀fà gẹ́bẹ̀ náà ni ìmọ́tótó bẹ́ẹ̀ ìmọ́tótó àwọn òórùn tí ò da àwọn nǹkan mí kòkó àwọn eríṣiríṣi àrùn tó lè sá pamọ́ sábẹ́ rẹ̀ yẹn ti kíni yẹn ti fa ogun ẹ̀ dànù wàyúmkinu ìzàlátùhù bìgẹ́rì hàl kàlẹ́mùzìlát àlùmùsọ̀nàá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àfáwà sọ fún wa pé nǹkan bí bẹ́ẹ̀ ń ṣe pé tẹ́lá ti fi rábà yìí nìyí tẹ́lá kan ti kọ́ rábà yìí ẹ̀sìn ó kú mẹ́nu so kó sáà ti kú mẹ́ òun náà ní sẹ̀ríà ìsìlámù fẹ́ kéde pé dandan ká lo bíléèdì eléyìí lára kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní alkhitan ó ní wàhúwa izalatul jildati allati tughatti alhashafa ó ní sáà ń pè ní alkhitan òun náà ní ká fá awọ ká gé awọ allati tughatti alhashafa ìtọ́jẹ́ pé òun náà ní máa bo orí yóò kọ́ba rẹ̀ nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kékeré ẹ rí pé tó bá fẹ́ tọ̀ ìtò máa jáde láti inú abẹ́ awọ yẹn so ìtàn wọn pè ní àlìkìtàn òun náà ní pé awọ yẹn tó wà wájú yẹn tí wọ́n máa ń pè ní àdọ̀dọ́ yìí òun náà láti kíni òun náà ní ká gé kó bẹ́ẹ̀ hátà tẹ́bùrúzà alhashafa títí tí orí nǹkan ọmọkùnrin rẹ̀ tí ó fi hàn jáde wàhádà fi hákè zakar eléyìí wà fún tani eléyìí wà fún ọkùnrin inú ṣẹ̀ríà islam ọkùnrin láti eléyìí fún amal unsa ama obìnrin ní tiẹ̀ fọ̀kọ́tù láhàmẹ́tì ń za ìdàtí fọ́kọ̀ mahali ìlàj ìdí wọn ń ṣe tí fi dábẹ́ fóbìnrin òun ni ẹran ibi tó jẹ́ bí ẹran kan tó lé tó ga sókè báyìí níbi dèédé lókè ojú ara obìnrin ibẹ̀ náà ni ma wà ibi tó ga sókè lẹ́ran tó ga sókè yìí òun náà ni ṣẹ̀ríà ìsìlámù ní kánṣe wá ara rẹ̀ ńlẹ̀ gé okùn ẹ̀ pátápátá ara qila innaha tushbihu urfa dik àwọn tí wọ́n júwe rẹ̀ wọ́n ní ìmọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ogbe àkùkọ ó dà gẹ́gẹ́ bí ogbe àkùkọ níbi tí wọ́n fẹ́ kán gé kúrò níbi ti obìnrin ó wàrà rẹ̀ eré rẹ̀ kó ń bẹ́ẹ̀ wa sahihu annahu wajibun fi haqqi rijal àfáàní yìí tó wá lálàáfíà tó lẹ́rìí òun náà ni pé ọ̀ràn yẹn ni fóbìnrin súnà tó fi haqqi nìsa súnà ló jẹ́ fóbìnrin ẹtì báwo ni ọ̀ràn yẹn ni fọkùnrin tó gbà gbọdọ̀ sé ni àmọ́ tóbìnrin afẹ́ká sé ni bẹ́ẹ̀ bá sé kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ wal hikmatu fi khitani rajuli kí wàá ní wisdom kí ni ọgbọ́n tó wà níbi ká dábẹ́ fọkùnrin tadhiru zakari mina najasati almuhtakina filkulfa òun náà ni pé tó wà ń bẹ̀ ni pé àwọn ẹ̀gbin tó rọrùn láti máa ń sá pamọ́ síbi abẹ́ awọ tá a géun ẹni tí wọn bá dábẹ́ fún tó bá tọ̀ tán lẹ́yìn títọ́ bá ti jáde kúrò níbi títọ́ ti máa jáde ìtọ̀ ó ti sá pamọ́ síbi àárín awọ ibi tá a máa gé yẹn ó ti dẹ̀gbin sí lára yóò sì máa kírun bẹ́ẹ̀ láì ní máa so tí ọkùnrin bá ti wá fa eléyìí tó bá ti gé awọ yẹn kó bẹ̀ fóbìnrin tó bá fọkùnrin tó bá ti tọ̀ tán tó bá sábà yóò lè segin ni yóò lè sin ẹ̀gbin yẹn nù kò ní jẹ́ pé ẹ̀gbin ọmọ aráyè sápamọ́ síbì kan so eléyìí òun náà ni hikma tó wà ń bẹ̀ wa fawaiduhu kathira àfáwa ní àwọn àǹfààní tó wà ń bẹ̀ fún yẹn àǹfààní tó pọ̀ gan ni amalimari a amóbìnrin kí ni bẹ́ẹ̀ bí ká dábẹ́ fóbìnrin àǹfààní rẹ̀ ló wà ń bẹ̀ fàìnáwó yòkálìlú Ị rẹ̀ adùn ìmọ̀ adùn ara obìnrin yóò rẹ̀ lẹ̀ kóbìnrin ó máa fẹ́ kóbìnrin ó máa ní fílì pé kóhun rọ́kùnrin kíní yìí máa rẹ̀gúlétì ẹ̀ fún ni náà ló wà ní anabi anábì sallallahu alaihi wasallam anábì fi júwe fún àwọn tó fẹ́ asáńdáwẹ́ fóbìnrin anábì ní ẹran ara kíni ara rẹ̀ ẹ má yẹn yẹn bá tún kò ní ní rárá tẹ́báìsì fílẹ̀ yóò ti wá pọ̀ jù débi pé obìnrin lè tún wá máa ṣe lánàá gan káàkiri látara rẹ̀ òun náà ní ṣẹ̀dá ìsìlámù ti ṣe ni ló fi gbé e kalẹ̀ fún wa wàyí sàhábù ayẹkú náà fìlẹ̀ yẹ́wọ̀n mi sábẹ́ ilẹ̀ màlúù afẹ́ ipe kó jẹ́ ọjọ́ keje ká dá abẹ́ yìí ní ọjọ́ keje tá a bá bímọ ọjọ́ keje tá à ń sọ yìí nìsín òun náà ní ọjọ́ tó kọ̀la tí ó ṣe ni ọjọ́ tí ó kọ̀la tá a fi rí ọjọ́ tá a bí ọmọ yẹn lápèjúwe tá a bá bí ọmọ níjọ́ àlàmísì ọjọ́ tó kọ̀ látàbí irú ọjọ́ tá a bí ọmọ òun náà ni ọjọ́ làrúbá tábà bí ọmọ níjọ́ jimá ọjọ́ keje rẹ̀ ọjọ́ alhamisi ọjọ́ alamisi ni tábà bí ọmọ níjọ́ sátidé ọjọ́ keje ọjọ́ ni ọjọ́ yẹn náà lọ́jọ́ yẹn fọmọ yẹn ni afẹ́ ká tún rẹ̀ náà lọ́jọ́ òun ká dábẹ́ fún ni lè asra olè nítorí pé tá a bá fa tá a dábẹ́ fún lọ́jọ́ tá sọ ọjọ́ keje yìí yóò yára yóò tètè san orúkọ ọmọ kékeré bára rẹ̀ ṣe rí òun tí nǹkan kan bá ṣe yóò tètè san àmọ́ bá ṣe ń dàgbà sí òun ni kíní yóò ṣe kíní ni yóò ṣe máa pẹ́ sí tá a bá tó ti dàgbà nísìnyí tí máa ń san lọ ó lè fi kàn ọmọ kékeré sì ó lè fi kàn yóò tó wá ṣe kíní ẹ̀sùn sí bá tún ṣe yóò pẹ́ kó tó san àmọ́ tẹ́ bá ti dá fún ní ọjọ́ keje ní ọjọ́ keje tó péjọ́ keje tá a bí ìyẹn yóò jẹ́ kó ṣe kíní yóò jẹ́ kó tètè san gbogbo ògùn tó bá fi sí yóò jẹ́ kí ogun yẹn wà ń bẹ́ẹ̀ torí pọ́mù onímọ̀ yí lọ onímọ̀ yí bọ̀ yóò wà lójú kan náà ni wàlíyànṣà àsọ̀gírú ala akmali ala akmali hal ọmọ yẹn wá dàgbà ní kíni lórí ìṣesí tó ti pé ẹni tí ò bá ti dábẹ́ nísìnyí kò tí complete àlè tí ìkarú ẹni fún inú ẹni tó complete àbí tó bá ṣe kíni tó bá dábẹ́ ọmọ wá dàgbà lórí kíni lórí pé ọmọ tó ti complete yàní bí Allah subhanahu wa ta'ala ṣe fẹ́ kí á rí ọmọ yẹn ṣe kí ni ó ti pé ní ìdẹ́dà bẹ́ẹ̀ lára ìṣèwé kankan lé lára rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́sù sharib wa ihfa'uhu ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ni kọ́sù sharib òun náà ni ká ṣe kí ni ká gé irun mú wa wa ihfa'uhu ká ṣe kí ni ká sì rẹ̀ ńlẹ̀ òun náà lẹ́lẹ́kẹta wa huwa al-mubalagatu òun náà ni ìtumọ̀ yẹn náà ni pé ká dógóńgó níbi gígé irun yẹn yàní ká lọlẹ̀ dáadáa kì yíò pé yóò kí ni kó lọlẹ̀ dáadáa wà ẹ̀fá fi nítorí pé tún tá a bá yìí lọlẹ̀ fọkùnrin ẹ wo ní sẹ́yìn fi irun múlẹ̀ tó wá pọ̀ bámú àbí gangan báyìí irú ẹni báwọn gan tẹ́wárí ní ìsìnkú ayọ̀jú ti ní ìsìnkú ayọ̀jú kí wọ́n kọ̀ báyìí kó wá ká sókè báyìí àbí kó wá ṣe jẹgẹrẹ báyìí yóò máa dẹ́rù bàyàn ó yìí tún takò kíni ó tún takò súnà nàbí sallallahu alayhi wa sallam wà nàzọ́fàtì wà mùkálàfàtì kùfàr inú tún bẹ́ẹ̀ fún wa ni pé nàzọ́fà tún wà ń bẹ̀ fún wa ìmọ́tótó ó tún wà ń bi kíni ó tún wà ń bi ká máa rẹ irun mu wá lẹ̀ ẹ wo nísìn ikùn ọmọ mo ní ti máa jáde láti mú ẹlòmíín bẹ nísìn irun mú rẹ̀ gan ó ti di ìhó mú rẹ̀ ẹ wọ́n bá kan kún nísìnyí kó sẹ́kù díẹ̀ ní gbogbo bí irun mú rẹ̀ àmọ́ tó bá ti ń rẹ̀ ńlẹ̀ yẹ́nyẹ́ tí atẹ́gùn àlàáfíà tó ráyè wọlé láti mú <laughs> ẹ wò gbọ́dọ̀ nísìnyí atẹ́gùn àlàáfíà tó yẹ ká máa fà sí mú irun mú ẹlòmíì ti dídá ji ihò mú rẹ̀ ìdọ̀tí tí ń bẹ ní ibi irun mú rẹ̀ nísìnyí yóò tún máa fa oxygen gidi tó yẹ kó máa fà sí mú yóò tún máa fa ìdọ̀tí tí ń bẹ ní irun mú yóò tún máa fà á papọ̀ sí mú ṣẹ̀dá ìsáàmù wa ní ká ṣe kí ká rẹ̀ ńlẹ̀ yẹ́yẹ́ pátápátá ẹ́ kárẹ̀ lẹ̀ yẹnyẹ́ pátápátá eléyìí tá a bá rẹ̀ lẹ̀ ìmọ́tótó bẹ́ẹ̀ wọ̀ mọ̀kálà fásitì kùfà ìdí tó wà bẹ́ẹ̀ ni pé a tún wá fi tiwa yapa àwọn kèfèrí àwọn kèfèrí náà máa dárun mùsùlùmí tí ó pọ̀ ẹwà bàtìmákọ́lì ẹ́ tí ó wà náà láwọn bàtìmákọ́lì tá a bá mọ̀ ká lọ wọnú owó one naira àbí gbogbo náà fi sí one naira ẹ̀ẹ́rì irun rẹ̀ ó ti gùn báyìí ni ó tún wá ká báyìí ẹ̀ so mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi nǹkan kan ju àwọn kèfèrí káṣe kí ni ká yapa àwọn kèfèrí àfáà wa ní wọ̀kọ̀dù wà lọ́dá sí àhàdí àwọn àdísì lẹ́sìdìsì àsọ̀híra tó lálàáfíà ó wá látọ̀dà nábi sallallahu alaihi wasallam bilhassi ala qasihi tánàbí ṣe wájú kòrò pé irun mú wa kama rẹ̀ lẹ̀ bákan náà wà ìfá ìlẹ́yà alábì sọ fún wa ń pa wá láti pé ká máa sọrun gbà wá lẹ̀ ìfá ìlẹ́yà alábì ní ká irun gbà ẹ má fọwọ́ kan ẹ mójú kò mẹ́ ẹ fi ilẹ̀ ẹjọ́ máa wù fúnra rẹ̀ irun mú nìkan láwa ṣe kíni àmọ́ rẹ̀ ńlẹ̀ káwa fi irun gbà lẹ̀ ẹ wọ àwọn kèfèrí nìsín àwọn kèfèrí tà ń sọ yìí nìsín irun gbà wọn àgbà wọn máa dábì obìnrin ni wọn ò ní fi irun gbà lẹ̀ wọn fà á tí wọn máa dá gbénégbéné àwọn Yahudi wọn wà á kíni wọn wà fi irun mú lẹ̀ so eléyìí nìsín anabi sallallahu alayhi wa sallam anabi ní ká má fi jọ wọn anabi ní ká yapa wọn àmọ́ láwùjọ wa lónìí nìsín ọ̀pọ̀lọpọ̀ wa ní sìn àlẹ́ mi ní a máa fi jọ wọ́n lóòótọ́ ẹlòmíì wàá ṣe kíni kò ní fi yí ìjọ wọn kò tó wá ní fi yí tí ó fi jọ mùsùlùmí kò tó wá ní fi òun náà lẹ̀ so ó yẹ ká máa fi irun gbà wálẹ̀ lọ́kùnrin ọkùnrin tún láàsì ní fún àtijọ́ tí irun gbà rẹ bá ti ń wù kò gbọdọ̀ fọwọ́ ni ìta wa ń pè ní irun gbà ó bá ní sí irun ti ni ní ti a gbọdọ̀ mùsùlùmí gbọdọ̀ filẹ̀ lọ́kùnrin kò gbọdọ̀ fa tí mùsùlùmí bá ń fa ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìṣẹ̀ lọ́hùn ni nítorí pé kí ni anábì sallallahu alaihi wasallam ó pa á láṣẹ ni anábì ni àkùlé ha anábì ni ẹ̀fìrún mọ́ílẹ̀ àṣẹ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ wa máa ṣe kí ni àgbọ̀dọ̀ wa máa pa naam afáwa ni wà ìrìsáàlì ha káwá sọ̀rùn gbàyílẹ̀ wà ìkìrọ́ọ̀mì ha káma wá pọ́n irun gbàlé àmà ń sàpọ́nlé irun gbà kò sàpọ́nlé mi kéèyàn ó bẹ́ irun gbà yẹn dànù sẹ́ẹ̀ pọ́nlé nù àpẹẹrẹ sọ́dọ̀ àmà ṣe fún ni pé kí ni ká máa tọ́jú rẹ̀ ẹsẹ̀ báwọn oníṣẹ́ májò ta kókó máa yá ẹsẹ̀ báwọn oníṣẹ́ ó ní ìtì dáadáa anabi sallallahu alayhi wa sallam sọ àdúrà kan anabi ni alhamdulillahi alladhi zayyana ar-rijala bil-liha ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ṣe àwọn ọkùnrin lọ́ṣọ̀ọ́ pẹ̀lú nùgbà ọ̀ṣọ́ ló jẹ́ fọkùnrin àbùkù ló jẹ́ fóbìnrin àléébù ló jẹ́ fóbìnrin tóbìnrin bá ní irùngbọ̀n nísìnyí ìṣẹ̀dá ìsìláàmù ní kó ṣe kí ni kò gbọ́dọ̀ fílẹ̀ kó máa fa wọ́n dà tó bá mọ òògùn tó lè fi ti tí obìnrin jáde mọ́ láéláé kó fi ti kó mọ́ jáde nítorí pé kò sínú àdámọ́ obìnrin kó mọ́ sí kíni kó mọ́ ní irun gbà so àwọn ọkùnrin àgbọ̀dọ̀ wá jọ wọ́n àgbọ̀dọ̀ fi ti wá sí kíni àgbọ̀dọ̀ fi ti wá jọ àwọn obìnrin àwọn sàbí ànábì wọn a máa fi irun gbà wọn lẹ̀ wọn yìí fanu gbà ànábì sallallahu alaihi wasallam tá a bá lọ sallallahu alaihi wasallam inú sábì ìròyìn ànábì sallallahu alaihi wasallam náà ni pé kíni ànábì jẹ́ nìkan tó ṣe kíni tó ní irun gbà tí irun so eléyìí káwa náà fi ṣe kíni kábi ju ànábì sallallahu alayhi wa sallam ẹ rí i pé àpálẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sábàárì yàn gan ní sin pé ah, ẹni tó ní ìrùkọ́ ah, ní àwọn afá àlélẹ́yìí bó ti ẹ̀ jẹ́ pé àsìgbọ́ kan bẹ láwùjọ wa nígbà tó jẹ́ pé àwọn àfa àjọ òun náà ti jẹ́ kásìgbọ́ yẹn kó gbalẹ̀ láwùjọ nígbà tó jẹ́ pé ah, àfa ni máa ń dárun gbẹ̀sí ìmọ̀lókéwúdé ìmọ̀lókéwúdé tó ń dárun gbẹ̀sí ó yá lépa ẹ̀sìn bá àfa mi yóò sọ fẹ́ fọmọ kéwú so òun náà wà lọ lépa yóò máa rò pé á nígbà tí wọn ò ti dàfa ẹlòmíì ò máa sọ ní ti pé á ah, òun fẹ́ máa ń gbọ́ tó bá bẹ̀ẹ́ ṣe súnà dáadáa kó o tó fi irun gbálẹ̀ ẹlòmíì kọ́yẹ̀ nìkan sọ fún mi láìpẹ́ yín jẹ́ òní pé á ah, wàláì òun fẹ́ máa kéwú pé tó bá ti wá bẹ̀ẹ́ sí kéwú dáadáa nísìnyí òun wà fi irun gbà wúlẹ̀ torí pé sẹ́wọ̀n nísìnyí bẹ́ẹ̀ bá fi gbálẹ̀ àwọn máa ní ah, àwọn máa fọ̀rọ̀ lọ́yàn pé àbá kí wọ́n ló burú bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ lọ ó sì lọ́ mà á ẹ̀ẹ́dá ẹbí ẹ̀ àbá èèmá ẹ̀dí bá ti sìn so kò dìgbà tẹ́yìn bá nínú gbà kó tó di kíni kó tó di pé kìí sàpẹrẹ àfa àpẹrẹ ẹni mùsùlùmí tó jọ ti kíni tó fi jù ànábì ni kọ́nà òbá ìjà alákọ̀wé tẹ bá délé lárúbáwá nìsí àwọn sọ́jà wọn àwọn ọlọ́pàá ẹ̀rí wọn pẹ̀lú orúngbà wọn ni àwọn àfa ẹ̀rí wọn pẹ̀lú orúngbà wọn ni tó pé lẹ́yìn nìsí wọn ti kà á pé nọ́ọ̀mà tì bí ogun yẹn ti gbọdọ̀ rínú àwọn aláṣọ máa pé èèyàn gbọdọ̀ já àfa so òun ní discourage àwọn èèyàn àwọn gbàtàgbọ̀ yìí ti wá dé nìsín àtọmọ kéékèèké wàláyé òbí mi ò mọ̀ bọ́ mọ̀lẹ́jà pé ah, irun wàláì ẹ ni ní kó fárun gba rẹ̀ òun ní ìlú kò tẹ́mi lọ́rùn báwọn mo ti lẹ́yìn tí ìwẹ̀ fọmọ rẹ̀ báwọn rí ba ó ní kò tẹ́wọn lọ́rùn inú àwọn kan tó kà sí lọ́rùn pé kò tẹ́wọn lọ́rùn yá bí èsì kúnlẹ̀ fóun yìí tí èkúnlẹ̀ yìí kò kọ́ tẹ́wọn lọ́rùn náà jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún pé irun gba rẹ̀ òun ẹ dákun ẹ wò kan bàbá tó yẹ náà dárun gbà sí ẹ tó yẹ pé kèé sì rẹ̀ ló wà bá ó tún wá ní ó so àwọn ẹlòmíì máa tún jà léde léyìn èsì tó ní tiẹ̀ o yóò tún máa jà léde ọmọ pé ìyìn mi ò fẹ́ràn gbà wọ́n jàgbọ̀n rẹ̀ sẹ́ lọ́ọ̀lì fàdà nù so eléyìí kò sínú súnà ànábì sallallahu alaihi wasallam káàmà ti kíni káàmà fárùn gbà àbáwá ni lima fi bàkọ́ ìlíhìyàtì minal jamal wọ́n ní torí pé ìdí ń bẹ́ ń bí irun gbà bàkọ́ ìlìjàmẹ́ yóò tẹ wà kùsìyàn lára wà mọ́sàárọ̀ àrùjùlà yóò sì fi àpẹẹrẹ pé èèyàn ti dé ó ti dọ́kùnrin àpẹẹrẹ pé yẹn ti tọkùnrin òun náà ní irungba ẹ wà ọmọ kéèké yìí nìsín ẹ gbé kò sí irungba ń jágbọn wọn ẹ nígbà tí ìwádìí ọ̀rọ̀ ọdún mọ́kànlá ẹ̀ lé irungba ń bẹ̀ ọmọ ọdún méjìlá ẹ̀ lé irungba ń bẹ̀ wọ́n bá ti wá fi wọ bí eighteen nineteen twenty nìsín ẹ rí i pé irungba ó máa jáde àpẹẹrẹ rùjú lànà àpẹẹrẹ kó ti di adult ó ti di pẹ́ẹ́n tó náà ti lágbára so àpẹẹrẹ òun nìsín kò gbọdọ̀ wá parẹ́ ká má má wá kó papọ̀ mọ́rù àwọn ọmọ yìí ẹ ti bá wọn nìsín àpẹẹrẹ rùjú là ẹ̀yẹ́ gbọdọ̀ fi kalẹ̀ sí ara rẹ̀ pé ah, ó ti dọkùnrin wọ́kọ̀dà akasa kathirun minan nas lè àlámù àbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wá sí kíni àti ànábì yìí wọ́n ti wá gbé sí ipa sí ìpayọ fọ̀sọ́ọ̀rù yuwaffiruna shawaribahum àwọn àdẹ̀ntí ń fi irun múlẹ̀ wọ́n fi irun mú wálẹ̀ wa yahlikuna lihahum ó náà lànà ìdíwá yẹ kó bá fẹ́ wù dáadáa náà níjó wù ìdíwá ti pé sẹ́lẹ́sẹ́lẹ́ náà lọ́lọ́run fún ọ fi ilẹ̀ báwọn náà kò sí nǹkan kan ìdọ́lọ́run fún ọ náà nù ẹlòmíì ti ń bẹ àdámọ́ ni Allah subhanahu wa ta'ala ti ẹ̀ ní fún rárá bí ṣe máa ń fóbìnrin tí ò nídìí ẹ̀ ẹ̀ ìgbà míì yóò fọkùnrin náà tó ní kò ní fọkùnrin náà tó nídìí ẹ̀ tó bá wá síbẹ̀ fún ọ náà kò nídìí ó tún gbọ́dọ̀ máa lọ so eléyìí nínú àdámọ́ni nínú suratul fitra ni afáwa ni wa fi kulli hadha mukhalafatun li sunna pé méjèèjì tá a kàkálẹ̀ yìí ká fi irun gbà lẹ̀ irun múlẹ̀ bámú káwá fárun gbà àbí ká dínú gbà díẹ̀ kù wọ́n ní mukhalafatun li sunna ìyapa sunna nẹ́bì ni wal awamir ìyapa àwọn àtẹ́ni alwaridati ìtọ́wátọ̀ dà nẹ́bì sallallahu alaihi wasallam fi wujubi ifa iha tó yẹ pé ń sọ pé ọ̀ràn èèyàn ni fún wa ká máa fi irùngbọ̀n wálẹ̀ minha àbá nínú ẹ̀ òun náà ni hadith abu hurairah radiyallahu anhu hadith abu hurairah tó wà nínú sahih muslim ó ní anabi àwọn kan bẹ tó gbé màjúsí iná làwọn máa ń bọ ní tiwọn àwọn ni wọ́n máa ń ṣe kí ni wọ́n á fi irun wọn lẹ̀ bámú wọ́n á fanu gbà alábi ní ẹ̀yẹ máa ń ṣe kí ni ẹ má jọ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith abdullahi ibn umar radiyallahu anhuma tó gba alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó wà nínú bukhari tó wà nínú muslim ó sọ pé khaliful mushrikin anabi ní ẹ yapa àwọn ẹlẹ́bọ wọ́n firu liha ẹ firun gbà yín lẹ̀ púpọ̀ ẹ dánu gbà sí wà á ẹ sì ṣe kí ni ẹ máa rẹ irunmú yín lẹ̀ ó di àdìsí mélòó ó di àdìsí méjì nínú sọ̀rí Bukhari ìkan wà Bukhari wà Muslim ìkan wà ń sọ̀rí Muslim eléyìí ní ti àdìsí ó lálàáfíà ni ó sì wá ní àṣẹ kì í ṣe pé wọ́n ròyìn fún wa pé ànábì máa ní irùngbọ̀n kébìnrin wa ní àpòkànfẹ́ ah, fi jù ànábì ni ó wá látẹnu ànábì pé àṣẹ ni pé ẹ fi irùngbọ̀n yín lẹ̀ àṣẹ ni pé ẹ máa rẹ irunmú yín lẹ̀ tába ti wá rí àṣẹ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bí ìgbà tá a rá àṣẹ láti inú alukur'an náà ni àgbàtà abáṣẹ ìwà rí ọ̀rọ̀ mi tán wá ń sọ fún wa pé àṣẹ a sọ yìí o kìí ṣe àṣẹ tọ̀rọ̀ èèyàn àṣẹ pé ó dáa kẹ́ẹ̀ṣe ẹgbàládáde àwa rí ọ̀rọ̀ mi látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ti ń tọ́ka pé àṣẹ ó dáa kẹ́ẹ̀ṣe ẹgbàládáde bẹ́ẹ̀ bá ṣe ẹ̀ níjìyà a rí i pé Ànábì sọ ní àṣẹ pọ́nbélé ni táwọn tàbí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ń tẹ̀lé àṣẹ náà wàhálà muslim àfáà wa fẹ́ pa àwọn mọ̀nà ó ní ó dọ̀ràn èèyàn fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ayẹl tẹ́sìmá bihada alhadi nabawi kóun náà ó dún ní mọ́ ìlànà anábì yìí kóun náà ó dún ní mọ́ súnà anábì sallallahu alayhi wa sallam yìí wa yukhalifa al-a'da kó yapa àwọn ọ̀tá kéèyàn mọ́ jẹ́ ọ̀tá ẹni báyọ̀ láàrin ara wa tá bá jọ jọ ẹ tó bá jọ tá síra wọn láwùjọ níbi nǹkan ayé àyẹ̀fẹ́ fi kankan jọ wọn yá kọ́lá irúmọ́tò lágbájá ni ah ìnira rú ẹ̀ mú hẹ́ẹ̀tì ọkùnrin o nítorí kó hẹ́ẹ̀tì ẹ̀ kò sí ní arúmọ́tò rẹ̀ ẹlòmíì ń bẹ tó bá rásọ̀ kan lọ́rùn ẹnìkan nítorí pé òun àtẹni òun já yóò wà ní irú aṣọ lágbájá ní ẹfun mi ní mi fẹ́lẹ́ yìí nítorí pé kíni ó fẹ́ yapa rẹ̀ nítorí pé kíni nítorí pé òun gbọ́ra àwọn yé so ànábì tí wàá ní ká yapa àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tó yẹ pé ọ̀tá kèfèrí ni wọ́n ànábì ní ká yapa wọn wàyẹ̀tà má yazu àni tàṣàbù ibi nìsa àfààní àti tún dára wa yàtọ̀ àní jọ obìnrin ọkùnrin yóò tún dára yàtọ̀ kò ní ṣe kíni kò ní jọ obìnrin torí pé obìnrin ní irun gbà ìkànnì àwọn kí náà àwọn olùtakò súnà ńlẹ̀ yìí tó náà pé àìláfà àgbà pé àwọn làfà àgbà àwọn làfà gbogbo lọ́rin tó tí oníkankanbà ni onígbéraga ni mudirul markaz ẹ̀yìn tó yẹ pé oyin máa ń sọ lẹ́nu ara rẹ̀ pé òun làfà àgbà gbogbo ayé ní gbogbo lọ́rin wọ́n wá ń tẹ́fà tí wọ́n wá pé fa ogun ẹ̀ ni ìdìmọ̀ wọn ni pé

ẹ̀wọ̀n kan báwọn nìsín ẹni tẹ́ pé láfa àgbàánu òun nìsín kò tí ẹ̀ tí àtẹ́sì àwọn ọ̀rọ̀ ẹnu rẹ̀ kò tí ìwò gba àwọn nǹkan tí ń sọ ẹnu ìrísí tó rí lásán kìlọ̀ ọdún ká eléyìí ògbọ̀dọ̀ jáfa àgbà kò ní irun gbọ̀dọ̀ aláǹdàgbọ̀n ó wá fa gbogbo orun wa tí wọ́n ń dán bí obìnrin wàlá yóò máa ń dán gbinigbini bí so eléyìí nìsín àfáà a àtún yọ kó níbi kíni jíjọ obìnrin táà ti mọ̀ المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال ó ní àná Allah subhanahu wa ta'ala ṣépèlé ọkùnrin tí máa ń ṣe tí máa ń jọ obìnrin tí máa ń ṣe bí obìnrin nǹkan tó bá jẹ́ nǹkan obìnrin tí wọ́n náà wá ń ṣe kíni òun wá ń ṣe obìnrin ní ẹni irùngbọ̀n ìwọ́n náà wá dá ààrẹ padà sóbìnrin yá kí irùngbọ̀n mi mọ́ wù rárá abẹ́ni abóbìnrin tóun náà wá ń ṣe kíni tóun náà wá ń jọ ọkùnrin obìnrin tí ń wẹ̀wọ̀ ọkùnrin káàkiri lápèjúwe nísìnyí wọ́n ti wọ jàlábíà nísìnyí ẹ wò ní tí wọ́n tún ti ń ra agbada agbada ọkùnrin ojú tí ẹ̀fẹ́ lè máa tìyàn gan ara àti ẹ̀fẹ́ mọ́ aṣọ táwọ̀ mọ́ ẹ jàlábí àná ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n àwọ̀ jàlábí ọkùnrin jàlábí obìnrin bẹ̀rẹ̀ lọ́sọ̀ àmọ́ wọ́n àwọ̀ tọkùnrin gangan ní ìsinmi àti ìsinmi tó wá ti ń ra agbádá yóò ara wọ̀tẹ́ yóò ara agbádá kékeré kan sí lóbìnrin gbogbo eléyìí nìsí yóò tún wá dé bìlà anabi sallallahu alayhi wa sallam ó ní subhanahu wa ta'ala ó sẹ́bi máa ń tó bá wọ jàlábí ọkùnrin obìnrin ó pa àtìlẹ́ kó lè bọ́ ọlẹ́ kó gbé fábúrò rẹ̀ ọkùnrin àbẹ́gbọ́n rẹ̀ kó lọ wọ jàlábí ọkùnrin obìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni agbádá obìnrin ògbọ́dọ̀ mọ́ sí kíni ògbọ́dọ̀ wọ̀ so eléyìí ní sìn ń bẹnu àdìdà nàbì sallallahu alayhi wa sallam ọjọ́ ti lọ. naam inshallah tó bá di ìjọ mẹ́jọ àwọn ìdókù nínú sunanul fitra àwọn ìta nàbì sallallahu alayhi wa sallam ni a tún gbọ́dọ̀ máa ṣe ní àwọn nǹkan tó jẹ́ pé kíni gbogbo yẹn ló gbọ́dọ̀ máa ṣe kìí pé bẹ́ẹ̀ afa kìí pé ẹni lówó kìí pé ẹni lówó àdámá ni sunanul fitra ni so a padà sàlàyé ìyókù fúnra wa tó bá dijọ́ mẹ́jọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó jẹ́ ká mọ òdodo lódodo nítorí pé ẹlòmíì ò mọ gbogbo àwọn eléyìí wàláhì ẹlòmíì ò mọ̀ pé kò dáa ẹlòmíì ò sì pé ẹbí ò mọ̀ pé òun fánu gan ẹbí ò mọ̀ pé kò dáa ẹ̀sìn bá rí ni so inú àwọn ìrújú táwọn ẹlòmíì máa wá ń sọ àbínú àwọn ọ̀nà tí ìtaní máa ń gbà kí n máa fi ṣe é fún yàn pé kí n máa fi irun gbà á òun náà ni pé kí irun gbà ó máa hún yàn tẹ́ bá ti fi dẹ̀ tó bá ti di tó bá ti di pé ń kọjá àsìkò tó yẹ máa ń fa yóò máa hún yàn ẹlòmíràn àmọ́ ní à ìmọ̀ hún mi ní jàre náà ní fi máa fa ẹ ti bá so sífù àlàyé tó wà fún ẹni bẹ́ẹ̀ òun náà ni pé sẹ́ẹ̀rí ara wa tí Allah subhanahu wa ta'ala dá máa wà yìí tó bá ti di pé àwọn nǹkan kan tó bá ṣe jù sára àwọn tó ṣàjòjì sára tí bá ti ń ṣẹlẹ̀ sára ara ò máa yẹ á ti sì arọ́mọ rẹ̀ á sì sí ẹ wò lápèjúwe nísìnyí tó bá di pé nǹkan kan níbi ọwọ́ wa ìrísí báyìí tí díkà kan bá kú mẹ́ẹ̀ èèyàn mọ̀ mọ̀ lára ìpé á ah, kiri kan ti dínkù lára ó ti dínkù kó lára mi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìkan kan téèyàn bá máa ń ṣe ní gbogbo ìgbà téèyàn bá wá filẹ̀ téèyàn bá ṣe ń jọ́ kan kíní àárọ̀ béèrè kíní yẹn yóò ràn yàn létí rẹ̀ so irun kan tá a filẹ̀ báyìí nísìnyí bó ti wà nísìnyí nígbà téèyàn ti filẹ̀ tó ti mára èèyàn ò ní hùyàn láíláí àmẹ́ni tí máa máa ń fa tó bá yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni máa ń fa níjọ́ tó bá ti pé ọ̀sẹ̀ tó yẹ kó fa òun yóò sì máa hùn pé ó ti yẹ kó fa àmọ́ tí ẹ bá wá rọ́jú tó bá wá rọ́jú pé á ìní fákìlì tó bá wá filẹ̀ tí máa hun tí máa fọwọ́ ra tí máa hun tí máa fọwọ́ ra wọ́n tẹ̀ wọ́n bá fi lè kọjá yóò padà filẹ̀ arótù ti wá ṣe kíni arótù ti wá sábà pẹ̀lú ẹ̀ pé á ó ti di àdámá tí ẹni yóò ní ṣe kíni kò ní fa amánù ẹ wò àpèjúwe nínú àwẹ̀ ẹni tó bá yẹ pé kìí sábà gbá àwẹ̀ tó bá yẹ pé nínú Ramadan nìkan ni máa ń gbá àwẹ̀ ìjọ tá a bá kọ́kọ́ mú àwẹ̀ alákọ̀ọ́kọ́ báyìí yóò ní ẹni wọn lára débi pé yóò kàn lára yóò máa wá gbólẹ̀ mẹ́wàá ni pé àá kò tí pèrún àhẹsọ fún òrùn ti wọ ẹlẹ́kùn agbébẹ̀ náà wọ́n tó wá pèrún yóò máa kára ní kí ló fà á nítorí pé kó máa jẹun kó jẹun láàárọ̀ kó jẹun lọ́sàn-án kó jẹun lálẹ́ ó ti ṣe é fún bíi tó bẹ́ẹ̀ tó ọdún kan tó ti máa lára ẹwà wá wo ẹni bẹ́ẹ̀ ó wá gba àwẹ̀ alákọ̀ọ́kọ́ ó gba ẹlẹ́ẹ̀kejì ó gba nígbà tí fi ń gba ẹlẹ́ẹ̀karùn-ún yóò ti wá ṣe kí yóò ti wá la a bá tó wá gba àwẹ̀ fún twenty nine days àbí thirty days débi pé ìjọ kejì tá a gba tán ìjọ kẹta ìgbà kò wá ní rántí mu mi rárá yóò wá di ti wípé ìgbà yìí ti tó bá fẹ́ fi sìgá lẹ̀ tó bá tó táìmù kan yóò máa béèrè yóò máa nílà pé ah bí kóhun tún ṣe kíni ó tún ti mú kíní yẹn àmọ́ bó bá ti wà lọ́kàn rẹ̀ pé àwọn ah, òtún òun fẹ́ ṣe kíní ma tó bá ti jẹra rẹ̀ ń pa lásìkò yẹn bá ti kọjá ó ti kọjá náà nù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kádàrún gbà sí ẹni bá ti máa ń fa tẹ́lẹ̀ lóòótọ́ yóò máa hun gbà tó bá fẹ́ fẹ́ filẹ̀ àmọ́ tó o bá ti dá lóhùn tí bá ti ń wọ tí olóò bá ti dá lóhùn pé bá àmọ́ má jẹ́ ojú kó má fọwọ́ hà lọ tí bá ti ń wọ má fọwọ́ ra tó bá ti di bí ọ̀sẹ̀ kan nísìnyí yóò tó padà sí kí ni yóò lọ yóò ti wá mọ́ra abi Allah subhanahu wa ta'ala kó fi àlékún àgbọ́yé tiwọn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa ní ìrírí àlàyé sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk